so da kama hako wani tafsir da niya man abi te kwasi ma masirin a da jama'a zan awon ni dawo wa wusi ka ya shawo nya da murku ya te fa no da kwa jama'a ina to hen musa to rasulullah ande musa alaihi salam ujani di fir'aun <laughs>

ẹ̀ṣẹ̀ ẹ̀mọ̀ ọmọ ẹ̀dí lórí adé musa horukuta ni wọ́n dọ́mà ní bàrẹ̀ ráwọ̀ àwọn dọ́mà ní màá dàjẹ́ ni. aa fìlà ní ìṣẹ́ ìpètè ọ̀nà gàdọ́ màá sọ káyàn dọ́lẹ̀ bàrẹ̀ ọtí dọ́sọ̀rọ̀ wọn. káì fìlà ọ̀nà yàtọ̀ ajégbọ́ mọ́kẹ́ fèrú mọ́nà má kà náà. dáadé musa ka ẹ̀hín wà wà kàgẹ́nu ló máa fi kọ ọmọ lẹ́nu ọ̀tọ̀ dá ẹ̀ka jẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹ lọ́dọ̀ jẹ́ ẹ̀dẹ́yìn àbá wọn lọ́nà ẹ̀rẹ́ ti fún dọ́kà wọ́n fa altaka lẹ́tì fa altaka ẹ́ wọ́n fa altaka fa alataka lẹ́tì fa alta wa anta mina kafirin fúláwọn ọ̀nà màrẹ́kà náà ọkọ̀ọ́rọ́ nù mà dùmà nà dùwà mọ̀ dùmà nà mọ̀ nà dùwà mọ̀ ní nyẹ́nyẹ́ àná. wa of abukoro ah, no wan man <laughs> kafiri oh, na ọmọ sa fúlọ́ mọ̀ lẹ́ka ní ìwùsọ̀ àná wọ́n lẹ́ka káfìrí ọ̀nà yẹn bọ́ yín yẹ̀rí sọ́ọ̀rì káfìrí dábàá káfìrí ọ̀dọ̀ kàyọ́ ni káfìrí ń bọ̀ ká lọ́ka káfìrí dèrè ndị àjọ kéka ẹ̀mí jẹ́ náà káfìrí àná káyọ̀ náà dọ̀ mi wọ́n mọ̀ nọ́sọ́ dùn wí muslim wọ́n kọ́ ọ̀nà dùn wí káfíìr. lọ́nà ìdọ́ fìlọ́nà ká tọ́ àgẹ́ àjẹkúrídà àgẹ́ òun èwì nọ́sà bàjẹ́kùhìn dáwọ́sẹ̀kùn àwọ́sẹ̀kùn bẹ́ẹ̀ ni dáka ẹ̀ẹ́d adébùsá na ẹ̀ ń lẹ́kẹ̀ẹ́ níbi ni man tọ́ dọ́mà sí wọ́n nyàmà rẹ̀ wọ́n nyàmà man ìgbogbo àdọ́ man họ́ kẹ́ndọ̀ man ní dọ́ba rẹ̀ ọ̀dọ́ àrùsẹ̀ dàrẹ́ kọ̀rọ̀ wọ́yọ̀ kẹ́nẹ̀ ọ̀nyà nyàmà àdàbà ndọ̀ man họ́ ìjọ ọ̀gbọ̀ dọ́ba report dọ́ọ̀ ní tiẹ̀ tẹ̀ láì sọ́ra àbí nan òru yìí dọ́ọ̀bà mi ṣe dé yìí kẹ́nẹ́ni ọ̀bà mi ṣe dé yìí ọ̀sán náà wà rẹ̀ náà ẹ̀rẹ́ nyàmà ni jìrìgá ìjọ òtí demu yon nyabaka ni oka eyano omorika saharu ayuni nasi wastarhabuhum waja'u bisihirin azim <laughs> omorika erenen saharu ayuni nasi enen eme wo kumo yela hiono omorika otiyo igene wastarhabuhum irhab omorika debi terrorist yondo de terrorize ozan irhab oy terrorize ozan omorika enen destrike terror inayo zororun umurika au tizoje wajau bisihirin azim wajau bisihirin azim ko to ayi sihiri omurika ayi na nan umuriki kan ezenen e kwasiri na dengu ba ihe no e kwasiri re abezenen man ina siri omuri class ba antun enyi za e, sir sihir sir inna sirra sirra asiri ba siri ọyẹ kọ iná fi rọ fi rọ àti iná ti rí ẹni ti hìr ẹ sì rí. owó ike ẹ̀kọ́ sí rí náà ká azim wọ̀jẹ́ ọ̀hún bí sihirin azim ẹ̀nẹ́ ẹ̀kọ́ sí rí ẹ̀ náà ẹ̀kọ́ sí rí ẹ̀ náà dẹ́rù. ǹjẹ́ ọ̀la àmọ́ ni kẹ́nẹ̀ alẹ́ mu wọ́n torí ìhà ẹ̀ wá bẹ́ẹ̀ wọ́n ká. وما تلك بيمينك يا موسى ومن كسين وابو ني موسى نتيته سين واو نتيته انني ساتته يجني ساتته ابا ابا da ne musa ma nukutan titan lokutan de musa da wa wa banyin abo mi ọrụ azụ ahụ dade musa ma adọsọ kanyon dọla orukute dọsọ ọrụ ọnụ mana why ọnọ mi sura tula arọf miss kwan sẹbi rẹ nọnà tí wọn sẹbi rẹ nọnà tẹni abo masu rẹ nàn dẹka kai ande musa yẹ adọwọ muri ha o dẹba rẹ kó muri hin àgọ ìyẹsì yọ ní rẹ kúrọ náà ọgẹ ẹ náà tẹ àṣírí. then I awa kilichi on aju ajora ziri on kuran ọrẹ gẹkẹ eh ah omorika wa awhayna ila musa an alqiya sok فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صابرين ìjẹ́ ní musa náà ìlànà ìrìnkè òkúta ń dìtẹ́ ẹ̀hún isa náà hìdẹ̀ ìdá mọ́ríkì dọ́ hapun dídẹ̀ ìdá tó hẹn wọ́n bá tọ́lọ máa kánú àbílẹ̀ ní mẹ̀sán dábọ̀ lọ́pọ̀ ìrìkì ọ̀sẹ̀ ìbìnà ó àti ìkìrìkì ẹ̀ náà mẹ́hórí john fọ̀gúlìbù hunalik mọ́ríkì dẹ́ then ni baro nai ke ba on ye de ba neten de ba ro zein a bi na na amazon o so na wa de ma le che ma dure ka we che mu no ko gwo na te am du tan ra we kene njo na me do re eh? man a be ni de de ba neten ije ni o ta le ri allah de me ba nete bi bo mo yi eh o mo ka wa ulkiya saharatu sajidin وألقي السهرة ساجدين وألقي السهرة ساجدين أمر كعبا ناكي مسيري دا بين دا نينا سيبي كتير مين àbọ̀ mà sí ní tẹ́kùrọ̀ náà mú ìnáwọ́ adúlọ̀ ìrẹ́ àbẹ̀ wà ẹ̀kọ́ ní àmú ìnáwọ́ òwúrẹ́ ìhìwà abẹ́ ní síbi kété mórí yìí bend down to wa ulkiya saharatu sajidin eh ana yasa ndi manaka wa ulkiya saharatu sajid ya muruko ya da danje ne wa iyo ne yeti do kuma na ka kene du wa warje ne ne wa ulkiya saharatu fi wa min de wa ulkiya saharatu wa mu wuri ke sa rotu sajidin dan ya bacha na inota mala ana bi janu ma gwo pa ndo ka aba he na jan ka rasul ruku ilu ame ra unye mbo ni ruku ya usual have done ruku for yourself seka qalu amanna bi alamin abelne ni ma ne musa ne ka yara adawuye mo na ikono to abehe behu rabbi musa wa harun omori anabi musa ati omori onyara anabi haruna ko waka wee doya siri wahala na asa asa abe ila ha nerike di firaun ari nyimani eh aka eh amantu la amantu eh qala fir'aunu amantum bihi qabla an azana lakum wọ́n bẹ́ẹ̀ lé gbọ́n sá ni mẹ́yìí pẹ̀ mẹ́yìí sí ọ̀dà ọ̀nì lọ́dọ̀ ọ̀nì ni wọ́n ẹ̀rọ rẹ̀ nìyí lọ́dọ̀ fa. ẹ mẹ́yìí sí ọ̀dà ọ̀hún lọ́wọ́ àgọ́ ẹ̀nẹ́ ìmánìkà fìrì ọ̀nà ìmánìkà nàrà àwọ̀ ọ̀dọ̀ tó ọ̀nà àwọ̀ ká now fìrì ọ̀hún mean farahin one of the fìrì ọ̀húnàs ọ̀rẹ́ mi. akú orílẹ̀ èdè ọmọdé àsọdọ̀ ẹ̀wọ̀n nìkan sáà amantum bihi qabla an azana lakum gbọ́dọ̀ wọ́n wọ̀rí yìnyín tíjọ́ náà ní musa mẹ́ni qabla an azana lakum tóbi dé ní ma wá sí yọ̀ǹda ní wá sí ni wọ́n yìí rẹ̀ kọ́ èwo ní sani kuranin a kà sóun mẹ́rin wá sí ìdí níbẹ̀ sáà hẹ́wọ̀ ìdí ní ẹ̀ máa pè because ìdí ní na ìdí ní then ẹ̀ wọ́n na check dictionary ẹ̀ ẹ̀ sáà sayidina ali rọ́díyàlláhu anhu abul hasanain rọ́díyàlláhu anhu asadullah rọ́díyàlláhu anhu alhaidara rọ́díyàlláhu anhu ọ̀nà màá rí abúlé hàn náà ni haidara ọ̀nyá àwọn náà ọkọ̀ n'orí dùn húlò dé yìí ìjágẹ̀ ẹni họ́ ibà rọ́jà hàn náà ká ẹ̀hún káfíìrì máa bẹ́ẹ̀ ni ó e ana lẹ́dí sàmátìní eh? sàmátìní ó mi haidara.

wọ́n tó wọ́n fi máa kọ́ fún àná sẹ́dínàlì kan náà dọ̀tọ̀ and ojú ìyá ọ̀bì lọ́tún wọn náà pa àná lónìí sílẹ̀ àná wà dọ̀tọ̀ hàn wàrà wàrà wàrà ọ̀nyá ọ̀nà dáwùsì dọ́wà dọ̀tọ̀ sẹ́dínàlì kan ìyá rẹ̀ omori àwọn mi dọ̀tún rẹ̀ hàn án mi dọ̀ yà ni omori àwọn ọ̀nyá ọ̀nà dá méje dọ̀tún mẹ́hàn náà. ọmọdé ọhún wá sí ká mba adi dèbò náà lè yẹ nínú àwọn mẹsì ọmọdé ọ̀nà sí ọ̀nà ìyọ̀nyá nàrà dánù jẹ́ ó ní ìdíkọ́ náà ọ̀rẹ́ wá sí dẹ́nu ọ̀hún ọmọdé yọ̀ náà. àìkọ́ náà wà á kọ́ ọ̀nàdá ká wá dé ní ní bọ̀ then ìrì náà náà kọ́ àwọn sẹ́yìn ẹ̀wọ́n atúnmi ẹ̀wọ́n ti nìyẹn ewe ti kúrò nìyẹtẹ nyete ti ẹbí ìfìyẹtẹ akéde àwọn sọmọkọ ọ̀rọ̀ àwọn bí pàmíṣọ ní òun wa o. ẹnna mi dá àkàdé ìrètò ìdáná wọn wa ìrì ni ọ̀nà mẹ́ka yà àkójú mẹ́nẹ̀ ńdá kàyé di ìní yà so su ni fìrọ́wọ́n náà ẹ̀sẹ̀ nìyí ni fìrọ́wọ́n náà ka ìwọ́ àdó òyìn mórí yìí ní ìdí màmá sí permission òun ni ó ti lọ ọ̀dọ́ kwájú màmá òun ni. ina haza lamakuru makartumu fi medina ọkọ̀ sọ́nà níbi ètò ní sùn ti ẹ̀yẹ̀ lúgẹ̀ yìí nìní ló pèrè ní kú ègé sí mi nìní. ẹ ẹnẹ ẹnẹ kura lìtúrú ju mi nà ọ̀la ó wà sí dání kura ẹni gbàdúrà àsopọ̀ tẹ̀ fọ́sọ̀ fọ́sọ̀ alamun wà ẹ̀ ní sọ̀nsọ̀n dai ce tun wayan ne o ti zai doka la uqatti anna aydiyakum wa arjulakum min khilafin thumma la usallibannakum ajma'in ana wa mai da la uqatti anna aydiyakum wa arjulakum min khilaf oka min mana de ma da ono wo le ma da wo no de de aho min khilaf ma da ono wo de da ono wo ha ma da ọwọ ha lẹ́nu da ọwọ rẹ̀ ahọ ọwọ rẹ̀ sọ́dọ̀tì àádọ́ ọwọ rẹ̀ dáadáa ọwọ ọwọ ha min hilaf dọ́ni da differently ó ti dọ́jẹ̀ wàlà òsọ́lì bánnakum àjùmọ̀yìn àbọ̀n ni man kún ní bànchẹ́ man kàní cross dáa kún ní bànchẹ́ yìí nánu mo nà ọdọ ọrọ ọmọ mi jíjà dọ́tọ̀ àkùsọ̀ la sáà kàmẹ́yẹ wọn náà ní omúrikẹ́ náà gbóyè.

wani da ile ku da ma ne ne ku da idan da ba ka kan idan sai da ta sala ya ku muri hawo anda wana yi ga sai ta kuma na kan da to de re re da re kwa ka anya anyon mu na wa ma ga da bai ẹ̀nà kàrà ni húnáwó dẹ̀ èrí àyàn húnáwó kẹ́yẹ́ ní ẹni wà ní ègún sára yìí àṣírí nkọ́ra náà sì rí ìmọ̀ ọwọ́ náà àná ọ̀mẹ̀rẹ̀ tẹ ọ náà àányá sì rí málàm ní èyí sì kẹ́mi tẹ́lì yìí àmì ọ̀ka protect wọn ẹ̀hún náà sì rí àwọn náà mọ̀ síkà ṣùgbọ́n àmọ̀ sáà náà ọ̀mẹ́ ọ̀nkà sírí ọ̀nà àmì ẹ̀kọ́ rà sísá mu sallallahu alayhi wa omori because anyị saurọ na ikoni dika ya e. fatuhu mejidi iya ni shesiri from daka wa kare arwon fatuhu meji sharu kitabu tauhid la ko wona ku yana ka balu sino a a wura yuzi mlecture ni tauhid yan asiri oime omori ka adanan amana kotaba ma tatlu shayatin ala mulki sulaiman ay so muri haka ittabi'u turuq sihr ittabi'u turuq sihr inna jazazi yaine she ara ah, yahudi ni yahudi na kare ni wen ina bi yahudi na ke jazazi yaine sehir àti oríjìtòrè òṣèúzọ alẹ́tì kenneth tradition bíyà ṣayàpín anákìṣe ìtọ́nù wa ká ìwọ̀n àmẹ́mẹ́ lè ju ìwọ́dẹ̀ nẹ́mẹ́ fi áàdì mọ́kì suleiman inú mọ́nà ìkẹ́kẹ́ mọ́nà yí suleiman mọ́nà suleiman níbi suleiman náà bòyí náà wọ́n máa káfọ̀rọ̀ suleiman ṣe ìtọ́nù ọ̀bì káfìrí Amerika ah sorry and Suleiman na ah, mi ka mi kafiri ah, o makamao ah, o mi kafirichi ai àwọn non ka so mo ya wa ma kana Suleiman sahiran kafiri na ka Suleiman na we o ka anabi Suleiman o masiri o mi wo pa wo wala kafara bi ta'allumihi sihr ẹ nà kàmá ọ ọrẹ mi kẹfì ní kìtọ ọrọ bá fi rí tó ẹsẹ kìlẹ dọ káfírí tó nà nyẹwò iná fi rí ọdẹ wọwẹ ẹ dà kọ́ ni káfírí tí àgókò àmà fi rí àkọ́ ni káfírí tí àgókò wà àgbàràbà walakin ṣayatí na káfárú yóò alimu na nasa sihir ọmọ kìí ìtàn ní ẹnẹmi káfírí tí ẹnẹ́rì káàbìrin àkókèsọ ìyàlẹ́wọ́n náà náà fẹ́ẹ̀r àkójọsọ ìzọ́rẹ́ àzàní ọ̀ẹ́mìbọ̀ pa ọ̀ẹ́màtírí ọ̀ẹ́màbọ̀ tí wàá kó tọ́bísọ́ náà wà pa ẹ́ sehir ai sai muri haka walakin na shayatin aka shaitani ne alimu nasa sihir ina wani ke zuwa zanni ai ha zuwa zanni a fi zai mai hatta fasha amurhu bainin nas fori ni tun wani ka ikora siri ora garete nuwa zanni وما أنزل على الملكين ببابل هاروت وماروت أمريكا أتي أرونك أي isomuli aka wakama taba ruwasa ulyahud sehir ananke ọdọrìdì ní ní yahudi ní ẹ̀mí sáà sọ́lọ́ fi rẹ̀ ẹ̀mí kazalika tabau ma unzila ala almalakain abẹ́ mẹ́rẹ́ sáàfin ìsáná ìka èkì yẹtẹ́ malaika ẹ̀bán malaika ìwé kí yẹtẹ́ ẹ̀bán mẹ́rin tán wọ́n mú ẹni ẹ̀wọ̀ bí sọ́yì harut wa marut Harut or Maruta. The Mamlakati Babel in the kingdom of Babylon. Etona Babylon. In the Maleke Corona Maleke in Chetan. The Ardi Kufa. In Eti Kufa. وقد أنزلها الله ابتلاء وامتحانا للناس وما من ملائكة نيته أيضا في زمان ebi chua te ke babu aga na me masiri kene ira se di jomri is kono correct an ani malaika na he ena ha ruta ti sawi ma ruta anyị tọpi yahudi nchi ọnọdụ ọrụ ọrụ ọhụrụ ahụ ka eji malaika ni chiwe je masiri dewe che de kwa ran de ko nyavakan abem ne yahudi e, yahudi wọn náà fọwọ́ ẹ̀sìn kọ́ wọ̀ sí màlẹ́kẹ́ ni wọn náà mẹ́ wàhálì wọn nọ̀rọ̀ page eighty four ní the last radimator ní dollar page fáìdà ọkà fáìdà àǹfààní anáyìn ah, ní ironon ọ̀nàrà náà kà sí láǹfààní kẹtí haruta ọ̀rin maruta ti rẹ̀ alhikmatu ní tààlí mi màlẹ́kẹ́ ni náà sọ sẹ́yìn àwọn yìí sẹ́mẹ́kì màlẹ́kẹ́ ni bá zọ ẹ̀rọ sáyà sí rí ọ̀yọ́ ní tí máa kà سماء إن السهرة أن السهرة كثروا في ذلك الأحد ka pàtàkìtì ara ẹ sẹ́nà ẹ̀ sírí ẹ̀mí ọ̀rọ̀ àtẹ̀kẹ́ ẹ̀ tẹ́nu mọ̀nà ìṣètọ́ni ní àjẹnù ní ẹ̀kọ́ sí rírí ẹ̀rọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀nà kúnyọ. wàjítọ́rọ̀wò fúnúnan gọ̀rìgbà wàtọ́rọ̀wò ẹ̀kítẹ́rọ̀ inventions akọ̀rọ̀ mi ẹ̀kítẹ́rọ̀. danyere ọwọ wana akụ daven danyere ọwọ wọn akụ daven ihe rinyi dọkụ ana ne kuran fununan ozuye ni, gọri bata minafir ana ka dọkụ ẹwọ ọwọ ni ya firin tọdẹ ẹzẹ náà ka ọlọ akụkụ amasiri wọrụ bama zaamu anahum ambiya ana ka ẹjanyi ẹ hara ẹdẹnyẹ náà akụkụ ahịa nebi agwasiri náà mẹ ọ yẹ suma kana ọlọ náà akụ dọ ibọ na ọlọ anyanwụ lọ pan. na kwenye nyiduka ndio maana mugodori hiyo anazo ba bora la yake wano ya salam arhono ka ana bikono tomato pa hiyo kono lami osoba bi ozo muri hin yahudi ni ozo muri au ki yahudi ni wo de de de america ana pa na pa invention oi da agúrẹ́ náà fọba sọláhùn tààlà malakain dọ́ọ̀ mo rí tu malẹ́kẹ̀ ẹ̀rọ nù liyo alima anas ojú ha sihir kẹ́ni náà rárá àti yẹn náà náà ní tó yẹ yẹnyin hata yatamakanu min tamyiz bainahu wa bain al-mu'jiza fẹ́rẹ́ yatamakanu dọ́ọ̀ yẹ tẹ́yà rẹ̀ dọ́ọ̀ yẹ ni min at ini ọyị na ha hi tamiz that ni a kind of differentiation that bụ na nye nwe ha hi ị na-aka ni bẹ́ẹ̀ na hụ ị na-aka na firi wọ bẹ́ẹ̀ na mujira ị na-aka ni tomato pa anabi nem tomato pa ana ke wọn na nebu musa mẹsọ ni alayhi salam hatta iwon ewon tumura ni yake na tomato ashabia neme sayyidina umar bẹ́ẹ̀ ha na ike kúrò nínú ọ̀yà na huhu ile dete dirja na izo wa ko azusan o do we ta o ri amada inni beryanin ini malashun to muri sallallahu alaihi wasallam dire ko ana da ki sari atun sari ayi wa ko re ko an ke hebe ne an eri jete di enemy ndo na jule mata bada ben o man ba kure yi wa bi ehe ko muri ne ne ni yi wa ta ba ɛyɛ kaza na rɛ domoni mɛya ne bi mɛyi fɛ na umar fɛ na umar a mi hutu bɛ ku juma dɔw wana hyɛ ahun na hutu bɛ nɔkɔ ahun yɛda kisɛ ku yɛrɛ wɔn ya saari ya jabala ya saari ya jabala ya saari ɔkɔ saari ya ilẹ̀ mata bɔ nɔ saari ya dɔw ko yɛ n'o kɛ ne na dɔw yɛ n'o kɛ yɛ sai na mara uchibe doka ọnụ na ina ọ na-eri gị kavlin wee na-eri koko mụrụ ihe emekọ na wee n'ohu sari ya ọbụ doka ịda ịda ịna mara aga enere kwụ ọnwụ nọ n'enu dema na ụkọ ọnwụ asụrụ ekenen ya sari asịrị ise na mara chere ahike ya nọ ahike enye gụ nje ọyị sisa ga enwu baba ọma ahike ahụ onye ahụ arhon yana tana atawakkul ire atawakkul ke no katizan do kan ki inira yewo ego inira yewo na inan o ni ara turu man ta ben ina tuma kanon do turu man ta ben du man tan hedo o de dosu mm mm o man me do man me sani mɛdɔ sɔsɛ nɔkɛ ɔmɔri hin maa ntɔ nom esikɔ esi lere mu de maa sɔ n'ahun ehi na eti na ehi do are sisa o du maa ntɔ kɔ ɛtɛ dɔhirɛ ahekɛ ya nɔ ma la o wɔn na ekɔ ari omori yi w'anya na awɔ ka o ahekɛ omori eto yi ɛfɔ awɔ akɔ amɔ ala ka du maa ntɔ kɔ ɛtɛ dɔkɔ nyantoran o ti ni hore etu dɔka o jɛ enya na e abenye ihe tuma nta no choye te kami dolelin enya ataku hina duma nta lesunu emre awo ya magana ya kare ebi ya mi kulu allahu goma sha tara da san jo sin nawo so o wa ya itomato pa eh because an kura gazi ani kan mujiza ani tomato pa na ke ani bi anoto me تواصل بينهم اصحابه رضي الله عنهم أجمعين حتى هم إيه؟ مجاهدون أفغانستان اللهم تقبل اعمالهم وتقبلهم شهداء اللهم أعز محمد أسامة بن لادن اللهم أعد علينا دولة الطالبان سواء عليه

ètò kùránì káfírí ní dẹ́sí ẹ̀yìn dẹ́ẹ̀kì yẹn wọ́n mẹ́rin ẹ̀yìn wíyá stik dé ṣe dọ̀jìn ẹ̀hẹ́ káfírí ní hiẹ́ sọ̀rọ̀ àná lẹ́nu kọ́ dọ̀bọ̀ àrẹ ni ẹ̀hẹ́ akọ̀pá ẹ̀yẹ́ yẹn wá and wọ́n náà gẹ̀ ẹ̀hẹ́ di ká àwọn dé ní tuwa nù ìní yẹn wà yà ṣọ́pà dáa sí dáa itiri na nan ile mori yon ko da ka hen ya wunye da ba ifi na ba ile anu da ki de mori hin a mori yon ka ka ba kure ko na because on to mori to to ai ka hali won to mori to to e ya na hu de mori wa wi do di ya e da ba nto to nok e on e on a e chele on man je ni do re de nyan do ya na e on re de nyan ni du ri se ba men se re ne then akyere ọrọ hiri mantan inyo ni àwọn omori ase na jine ẹni ni yẹsa náà ẹka bẹẹ rúpùrù náà nìrẹ nya mantan náà ndéwìn yìí zaka aka mani lọ ahid. mani nkúrẹ́dẹ́. dáhùn mantan ìjà yìí ni mantan bẹ́ẹ̀ yàtọ̀ sí eré sẹ́yìn ẹ bá ọ̀sẹ̀ eré sẹ́yìn kẹ́ni mantan bẹ́ẹ̀ sẹ́yìn tó dọ̀ gidigidi gidigidi dáàbà ọ̀rọ̀ eré sẹ́yìn. ebe ne eze bebe ka ka ye ko na ban malaika ban da ben ko ku ci dezi ama ire ko no no aka ne ana ana aka ko ya fezu ko aba ya shen de linku 1000 times gbe ma sha tara eye aka o mori hi ara he mori de afghanistan is an ihe ọnụnụ afghanistan ama zo brother tan ostukawa lẹ́ka anda ẹ̀hún kẹ́fìlẹ̀ wà dẹ̀rù ẹ̀hún rọ́ṣìẹ̀ nẹ́n bọ́nà jẹ́rọ wọn ẹnẹ́ni wọn bẹ́ẹ̀ na sẹ́fìsì ọ̀ kálẹ̀ ní bẹ́ẹ̀ ni wọn na sá hara ka ẹnẹ́ wọn ma mọ́mẹ́n and according to this ọmọ náà ọmọ àkọwá ni lè ṣiṣẹ́ àhàyà ìrọ̀n then tó wọ́n ṣe kẹ́ni sẹ́fìsì ọ̀ mẹ́ni dá àwọn ọmọ wọn yìí lẹ́yìn lórí kẹlẹ́ ní ẹ̀rẹ́ ní ah the cruise missile ẹ̀rẹ́ lẹ́yìn yìí wọn náà rẹ̀ robin ìlàlẹ̀ ìdàlẹ̀ hosna ẹ̀yìn ìṣe ìdàkẹ́ ní ẹ̀kọ́ iná gẹ́rẹ́ wọ́n rí ajé dé náà wọn náà jẹ́nà exactly ọ́ ẹ̀rẹ́ náà dé dọ́wọ́ ìyẹn nẹ́kọ́ ààrẹ finish ẹ̀ àkọ́ ẹ̀ka ní sáré ẹ̀ àárọ̀ mẹ́rin kẹ́nẹ́ni ẹ̀rẹ́ náà kàn án yes what can we do senior what can we do for you. azawa de yin kene pa e kare ara tara ba ko ya shell them de ki do wa shell len ni se du wan lo mi ka e una wa ba do ko mu ya ba shell line ni e shell po dubu le ten tan den ni jede yin wale lo wa e re ba to ate na ana na ya do ate na ana na ana na na so na so

bullet kò nyá dáa bọ́m̀bù mọ́tò ni. palestine lẹ́nu ẹ̀ náà máa ń du hàn palestine ẹ̀rẹ́ tá a dùn máa ń sẹ́ jí plane yẹn tẹ́ ń dọ́ bọ́m̀bù àná. ọkọ mori yìí ẹ̀ yà mori mi kẹ̀jẹ́ àmọ́ àṣírí àṣírí ẹ̀jẹ̀ kó mori du hàn. ọ̀rọ̀ ìgboro dáka dáka ẹni turu ẹni turu one million times wàláì ní láìláì ní one million náírà di kẹ́ẹ̀fì lẹ́yìn àwọn sọ́dọ̀ seven one million ní sanadé asiri àwọn ọ̀nà nìkì owó àyẹ́ ibi àyẹ́ ẹ̀yìn náà kẹ́ni tomato pan sọ́yì asiri ọ̀sẹ̀ mọ̀ ní ìhìn ẹni jọ káfùrà wọ́n mọ̀ ní jìtá ńdá tó ṣe ń dára wọ́n kẹ́ni ní ẹ̀yọ̀ wọlé rèdà ẹ̀yọ̀ ní ẹ̀yọ̀ wọlé kì í ẹ̀yọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ̀ ṣe yìí wọ́n kó ilé ìwé ní kẹjọ mọ̀ mẹ́rin wọn máa hẹ́ ẹ̀nẹ́ni jọ báyìí ní sì mèrè yìí nàbẹ́ àwọn àní sì sì mèrè àní sì mèrè kitab wa sunna mẹ́wàá sí rí àná wàá bẹ́ sísè mẹ́dínmí sí mẹ́wàá ọ̀hẹ́ so káfùrà àwọn yẹn dá náà sì ti ní kú náà sì náà sì ti ní ìdá sí kú kú ìyá wọn so ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ sọ́nù wẹ́yìn náà rè náà hẹ́ ọ́ máa nù kúrọ́nyà jẹ́ dáadáa sí tilé sẹ́yìn ọ̀gẹ́rẹ́ mi ẹni nínú ilẹ̀ dọ́rẹ̀ ilé àgbà ilé sẹ́yìn àdọ́ka káì gbọ́ba jẹjẹ wàláhì gbọ́ba sanayi tomato pa omuli ona tuma leken keba doera eh omuli ona tuma leken jira harut wa marut una mori chibeka zoera ni ka kesenen wala rodok abesenen asiri wesenen enebe tomato pa ويعرفوا أن الذين يدعون النبوة وهذا النريك أبنك يكلم كلمة النبي كذبا جديدة إنما هم tọ́họ̀rọ̀tún lẹ́lẹ́mbíà àyẹ́ka bẹ́ẹ̀ni fẹ́ẹ̀ ọmọ sírí ẹ̀rọ níbi ẹ̀rẹ̀ ọ̀yọ́ náà hẹ̀ ọgbàwọ̀ wàásírí ọ̀tá mi níwájú ní kò líyìí ní kẹ wòlíì ṣége lẹ́ńkù ṣége wòlíì ṣégúnè ṣégún àwìn wòlíì sóbì wòlíì ọ̀nà lẹ́ni náà wòlíì ẹ̀ni náà kọ́ ẹ̀nì èyí ti ga ọmọdé gbogbo ìwà tó rẹ̀ gbọ́dọ̀ náà nù. gbà àtúmọ̀ ìwà rẹ̀ búrẹ́dì lẹ́yìn kan ni màá wani yayi muna na ọdọ ọrọ wòlí ní gladway gladway hotel ẹni náà mọ̀lẹ́ kẹ́ni mi bẹ́ẹ̀ arúsọ ọ̀rà ká ìfẹ́ ìmẹ́rà ká ọ̀rà ń sọ̀rọ̀ náà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀yà akọ̀ àwọn ama ika anya na manu mukawo da ama mu mukawo no so so na ni wa ro na me da re wara duare ran re ke she geli ko nya ne ka ta omuri ha omuri ha we su wallahi mira e ha wa nan wa ma yu'allimani min hadin hatta yakuna innama nahnu fitna fala takfur enera ro ra ake ka ga e ka le oyi na mare wori si ra me oni ane ni ka ile ton ya to no wa sirin ọ̀sán náà mùjíza ni ọ́ fọlá tẹ́kfùr àtúwárí káàkiri náà sún mú káwọn ni. rai àwọn ọ̀nà tí mo rí àkà innal malakai malaikai wọnọn láàyò alimani ahadan minan nas ẹ̀yìn nyara ẹni ẹ̀sùn sọ ní iná rà àṣírí iná sì hàtà yóbùsí làláhù àkẹ́ ní ṣọ́ọ̀tọ̀ ẹ̀zọ́ ànàṣíhà ọ̀nà ìkà wọ̀yàkúlá bẹ̀ ní ìlà àkà ọ̀ka ìnà hàzà lẹ́bi nà sọ́bàáhù lẹ́kì abizani man nupeji ani yona an innama huwa imtihanu min Allah wa ibtila yani nika edamare ina nkata wuhude murin ka wa asoko kata wa onan fala tastamiluhu li idrol aso kuna shawo ni do akose mabere ni ni luka eh eh epere do la hare so wala takfur bi sababi aso ri kabiri ni agoka maname faman faman ta'lamu liyadfa dararu ni anin nas ọ̀nà rẹ̀ na kọ́sàn òwe akẹ́rẹ́ ti fọ́ ọ̀fi kó kóòlè òwe ẹkùkọ́ tó tó rà ọ̀fi kó kóòlè kàgbọ́ ọkọ́ ló fi rí. èyí ọ̀nà kọ́sàn òwe ẹ̀wọ̀rẹ́ ìfẹ́ ọ̀dàkà ọ̀sán lọ sí rí ahọ́n náà pàkọ́t nájà ọ̀nà rà ha wọ́n máa ń tọ́ alọ́mọ̀hó níyẹn lómi kẹ́ dára rẹ̀ bí nọ́ọ̀s ọ̀nà kọ́sàn òwe nà fi kọ́ńtà tẹ́ra pàkọ́t hàdàkà ọ̀dọ́là ọ̀nà rà hàlàkà ọ̀nà ó lọ́sí mi. kọ́ọ̀lá tààlà òmùnà ń yẹ bá a kàkí fẹ̀yàtà àlàmúnà mí ma ma yufarriquna bihi baina almar'i wa zawji arona kijumla ay umurika yata'allamuna minhuma an yakosa hono min ilmi sirri ila yasiri ma yakunu sababan fi tafriq baina zawjayn idha na ba emi hahina kanon ne eba argo ke bu na ni ni toka onyiri orom

yẹ́lẹ̀ bá wọn náà ká bó sọ̀rọ̀ yẹn ń kọ́tẹ́ lórí ìtùọ́nù ọ̀ṣọ́ yín. سابقون بين المرء وزوجه then فبعد أن كانت المودة والمحبة بينهما أرى غير منايكا فبعد أرى غير منايكا إذا نعي أويسي أنري أويسي تويتي أو دي هناك للرسل يصبح شق shikok walfirok oríṣi ọ̀nà dáa tó náà ní tó hot shikok ọ̀yìn mahankata dáa kó mahankata ẹ̀ e, wò sóbi ẹ̀kọ́ ẹ̀ yẹ mu nìyí walfirok àti e ẹ̀yà yìí dọ́mọ̀ríkà àbájú yẹn náà wà máa bi dọ̀rí nàbí yìí min ádín ìlà bí yìí là ẹ̀yìn sọ́mọ̀rí ẹ̀ka wà máa hùm ẹ̀rẹ́ mẹ́n ẹ̀mí ẹ̀rọ àyẹ̀wò mi bí má sàmàlú òhun mi nà fíl ukọrẹ náà sì lé ní àmà ẹ̀mí ń sẹ́yìn fún dɔw kɔnkɔtɔ tɛ zɛnyɛ nyi illa iza sha allah a ko mori yosi so mori yosi ka zaɓe nyɛ ci paa wa na masiri duka o tɔlɔ ci paa a hɛwa mɛn nyɛ ci fɛ sɔtɔ wa wa nyɛ siri du wolo siye ni o de masiri du ayi moto wa ta alamu na ma ya duruhum wala yan fahum da ya kɔ zɔn kɛ o kɔnkɔtɔ tu wa ɛn nyɛ amfani na mɛ ye wa walahi a na bɔ na masiri na cɛ kɛ ẹ mà nyere ma omoriki wala ifilihu sahiru hisurat abẹ na masiri omoriki ẹ mà nyere ma dọwọ ka kọlọ náà náà rí ẹ tẹ ìhí àhúrò hún ẹ ẹ kó yà náà níjà náà ẹ. Hmm. ai sọmọdé wàlhán ilé anáyìn náà ìjọba náà lè dáná kí anáhùn. يتألم السيرة يحصلون على الضرر لا على النفع ẹni ẹ̀yà jèjì ọ̀íkọ́sí àzílẹ̀ ìmẹ̀ bọ́nà sí kwẹ́nkọ́tà tuwa ẹ̀yàn fàná náà mẹ́yẹ̀ wá. àbọ̀ náà mà sí rè fúlẹ́sì anányà jẹ̀nu náà ní dúró kẹ̀hẹ́ náà wọ̀ wọ́ pọ́ọ̀ ní ìwúrí ọ̀nù sacrifice dúró díẹ̀ náà kọ́ mi ọ̀bẹ̀dọ̀ mẹ́nà ọkọ̀ náà mọ̀dà jẹ̀nu náà ní kó sí dé sí yìí rìn. don mulki domani an walakod alimu lamani ishtarahu ma lahu fil ahirati min holak mulki pataki tara bẹ́ẹ̀ náà mẹ́ ẹ̀nà yẹ fa kẹ́nyẹ̀ ní rí dáníkù ẹ̀dẹ̀ ni àbídọ́ ẹ̀nà ẹ̀nà ẹ̀ kò yẹ nàná rí dáníkù náà mẹ́ ẹ̀dọ̀ yahudi. àwọn àrẹ náà mẹ́ wàá ká wàá wá ẹ̀ wọ́ ẹ̀ iná ti di ọ̀nà àyìnà dáhùn sí kírísítọ̀tì iná náà yìí fúrí musad ìdánsìn ní ẹ̀hùrẹ́ rẹ̀ oyè ẹ̀rìn. ọkọ ayi sọmọlì aka wàlàkọ alimali yahud yahudi yìí balakita rẹ nira yẹn eh? alẹ́yìn nana bàtú kitaaba lọ́ọ̀d ana ìka ìwé omori yẹn ní nata wàsádàlẹ́ bí wọ́n fẹ́lẹ̀ láìka àtìrí ẹ̀sìn dọ̀ rẹ̀ sọ̀n. inú inú omori yẹn aka tó ka ẹ̀wọ̀n adé ramani madiyo nọ́n dẹ́sìn dọ̀ rẹ̀ sọ̀n nàfírí dẹ́kẹ́ ẹ̀wọ̀n adó kyerẹ́sọ̀n sí gópù yẹn sọ̀n kyerẹ́sọ̀n sí nyina ahụ ọ na-enye ngọzi amaduwa ya ka omori ahụ dị ya omori ahụ ya n'isori ya rọba na atina bi asana hasana wọbila hasana wọkina azaba nar ẹnẹrẹ amọnà dàtẹrí kéwò mórí dàtẹ ọnyẹ ní kọsí ní ahẹyìn sàn ilẹ̀ máa ọba واستبدلوا بالسهر ومر ينتا لا لن ده رسول أسيرين أبو تمثل أنا سينا أنا إني شذا تمثل إنه بمعنى سواء كوز هني بيديا أنهم ليس لهم حظ من رحمة الله ده ده ده يفتك إنك أني إذا أنا أها كي كي كي إن سوي إن رحمه مرهي يا ابنين ولا من الجنة دين لا دوكي نين هاتنا الجنة لأنهم آثروا السهر على كتاب الله أبو كنرى بريفاي أسيري كتب هو مريه إلك أكو كاية نكنتم لكمان مصون دو دي مدو كيو ديك آآ آه. أيها الغرور بوي شوكا هكا ما نبي أنا دوكوكي لك مال إيه إني سانيو مكتالي إيه إني ee nyika nyanwu ọdaka yeti anda chere eh ana imoto wa sumatura kaka omori ma ko wa omori ana man moto ne mi doro mo kama fero fe sere mu no odiyan atu diyan na sa fa we ma bo ga ni ma pa ba sa fa we ore mani o oh, ni his muslim do wa ka ro na imoto wa wa ka ko so tura wa ka ka dora ba ma wo mo la ma la ba ba ni doka ẹ̀mọ́n ẹ̀yìn sanyin ọ̀dá káyọ̀ bíbí ọlọ́mọ sí gọ́ọ̀ owó rí báyọ̀ mìṣáyì náà bá àti gẹ̀ ó sì kẹ́ ọdún di gàtọ̀ ọ̀nà ìmẹ́mẹ̀mẹ́. wọn àbí sàmá sọ̀rọ̀ bí i ànfọ́sọ́hún lọ́wọ́ kánú yà á lámú omorikọ̀ dàdí sẹ́nẹ̀ ní nẹ́wọ̀n ní yà án káì ẹ̀nẹ́ yà ni ẹ̀ ẹ̀ sọ́morikọ̀ wọn àbí sàhá alẹ́bí bá obi hàn fún fún ẹnà ní níwọ̀n ní bẹ́ẹ̀ kú jẹ́wọ̀n nínú ta lọ́kàn lọ́hùn ilmun àná òkè ní ẹnà yín ìfẹ́ náà hi ọ̀rí rẹ̀ awúfà mi àrùkè ẹ̀rí náà kiri yìí á ní yọ̀rin wà èdè rock àtàwọn náà kiri yìí túwó rẹ̀ wọ́lọ́ anahum amanu wọ́takọ̀ ọmọrí kẹrin ní ẹ̀ ẹ̀ ní dọ́wọ́dé náà mọ̀mọ́rí ẹ̀ sọ́mọ́rí àkà wọ́lọ́ anahum láìka lẹ́dínà yẹtà an elenen ana kaka e eh, a kosa asiri e eh, yani amanu e eh, yani daw billahi e yani daw ya mori wa hafu azabihi wa hafu azabahu de yani yangu ya mori lamathubatun min indillahi khair law kanu ya'lamun oka ay la asabahumullah domo yani siwa ota sawaban utujoboro afdal ọmọ ya ni mitosi mimma ṣogele bihi anfusuhum nina sihir ọmọ ya'ni ni huni iṣẹ́ náà ni kúdémù ní ẹni ọ̀rẹ́ ké kọ́mọ̀ ní kai ló ya'ni ni mani ya tó ku quran ló ki fatiha ló sọ wọ́n sọ̀rọ̀ sí ló ki fatiha náà tẹ́tẹ́ wọ́n na yà náà ta ọ̀kadú ní tó sì fatiha àwọn abuti nan rani kolo ki fatiha do nyo do mori yani mo gumba u shifa because fatiha bi shifa abu qur'an e wa ta shifa do mori yani ni e arabe ani mo gumba u de fe no dani da na ni situation in ona ani bani mun alladhi la yaudu alayhim illa bil wayl wal khasar wad dimar oka ana e ka enenyi return honan illa bil wayl kai ebi wo èèwọ̀ dúkù wọlkọsar àti ihi wọdùmár àti destruction àti ìjẹ̀bùrù sọ́dọ̀ àti hóná ti rí ọ̀nà ni ó dúkù ọ̀yin ihi ẹ̀ra ìjẹ̀bùrù ẹ̀ta abirianam sọ́wọ́ iná ní dumani ló mẹ́rù àmtutu àmtutu tutu yìí na dumani ló mẹ́rù ahẹ́tẹ́ ọ̀dùmár wọ́dàmẹ́rù hùm tàdùmíràn. مدمرة أبا من هذا رأي وهو يرى لين ما هو يتوين لأسيري because when you run an area back and you abedo kare asiri etere na bete no mori osi o oh, ya hu na siri aime anje ne ewu eh. evidanye ile tu dukoke ama ah, kasema zidaka seme baka inshallah baka o sase me anyị kwe ya adọ ka anyị kwe na ekwasị iti okwe na eze ntụ omorisi ma ebe a ka ahụ sasị ma omori ya osi and it's not a license wa mee ọbẹ dọkịọ yẹ yẹ lọ́wọ́ ọ̀rọ̀ náà ìka aṣọ na ṣe iti ọkịọ aṣọ ndọ ìwà ọkịọ bọ́wọ̀ náà ẹ̀rọ ẹ̀ wọn nwa jù ni because kádàrá kan níbi kádàrá omori ọ̀ka ka kádàrá nọ náà náà àzá wọn wèé sí wèé yìí ẹ̀wùrẹ́ ọ̀rẹ́. mu na kadaro diri ina onon